ìyàwó mi ti gba nǹkan míì mẹ́sìn kò ṣètọ́jú èmi àtàwọn ọmọ mọ́ mi ò fẹ́ mọ́ bákàrẹ̀ ló pariwo bẹ́ẹ̀ ìwájú onídàájọ́ duzava yawe tílé ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ tó wà lágbègbè yányà nílùú àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa làwọn tọkọtaya kan gbẹ́jú ara wọn lọ lọ́jọ́ ẹtì friday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2024 yìí ọ̀gbẹ́ni àkú bákàrẹ̀ tí í ṣe òṣìṣẹ́ ìjọba agbègbè náà ló lọ́ọ́ fẹjọ́ ìyàwó rẹ̀ abilékọ Mary Bákàrẹ̀ sùn ohun tó sì torí ẹ̀ lọ sí kóòtù ni pé kí ilé-ẹjọ́ ọ̀hún tú ìgbéyàwó tó wà láàrin àwọn méjèèjì ká kí kálukú àwọn sì máa lọ jẹ́jẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé olúwa mi kò sóhun méjì tó jẹ́ kí n fẹ́ kọ ìyàwó mi yìí ju pé kì í ṣe ojúṣe rẹ̀ nínú ilé mọ́ rárá ṣọ́ọ̀ṣì ló máa ń lọ nígbà gbogbo kì í bìkítà bóyá èmi tí mo jẹ́ ọkọ rẹ̀ jẹun nílé tàbí mi ò jẹun kì í ṣètọ́jú àwọn ọmọ ẹ̀ mọ́ rárá ṣe sọ pé iṣẹ́ olúwa tóun ṣẹ̀ṣẹ̀ gbà ní ṣọ́ọ̀ṣì tóun lọ kò fààyè sílẹ̀ fóun rárá mọ́ bẹ́ẹ̀ kì í ṣe ṣọ́ọ̀ṣì tí ìdílé wa ń lọ tẹ́lẹ̀ ló ń lọ báyìí mi ò mẹ́ni tó pè sí ṣọ́ọ̀ṣì ọ̀hún tó fi wá jẹ́ pé ìgbà gbogbo ló ń gbọ́rọ̀ ṣọ́ọ̀ṣì lórí báyìí ìgbà mìíràn wà tí ìyàwó mi á lọ sí ìṣòro ní ṣọ́ọ̀ṣì rẹ̀ ọ̀hún láti ọjọ́ ẹtì Friday tó sì jẹ́ pé ó di ọjọ́ àìkú sunday ọ̀sẹ̀ kejì kó tó padà dé tí mo bá bi léèrè pé ṣé ṣọ́ọ̀ṣì náà ló ti ń bọ̀ ṣá kò ní í dá mi lóhùn gbogbo ìwà rẹ̀ pátá ló ti yàtọ̀ gédégédé sígbà tá a kọ́kọ́ fẹ́ra wa mi ò tiẹ̀ lè rántí ìgbà tá a jọ sùn nílé gẹ́gẹ́ bíi tọkọtaya mọ́ kì í fojú sílẹ̀ fún mi mọ́ nínú ilé láti bá a ní àjọṣepọ̀ bí mo bá fọwọ́ kàn láàrin òru báyìí ṣe ló máa jágbe mọ́ mi ó lè ní òun gbààwẹ̀ lọ́wọ́ kẹ́sì máa wo ọdún 2010 láti fẹ́ra wa sílé tí ọlọ́run sì fọmọ tó dáa sáàrin wa ṣùgbọ́n àìpẹ́ yìí ló bẹ̀rẹ̀ ìwà pálapàla ọ̀hún nílé ẹnu mi ò sì kà á mọ́ rárá kì í lo ẹ̀ṣọ́ ara mọ́ ṣe ló kàn ń ṣe rádaràda káàkiri bí mo bá sì bí léèrè pé kí ló dé tí kò ṣe lo ẹ̀ṣọ́ sára a sọ pé àwọn ọmọ èṣù ló ń lo ṣéènì ọrùn àti yẹtí ní kúkúrú olúwa mi mi ò ṣe mọ́ o kò sífẹ́ kankan láàrin wa mọ́ ẹnu mi ò ka ẹ tú wa ká nínú ọ̀rọ̀ tiẹ̀ ṣá o abilékọ mìírí ní kò sóòótọ́ kankan nínú gbogbo ẹ̀sùn tí ọkọ òun fi kan òun yìí ṣùgbọ́n ó gbà pé lóòótọ́ lòun ti pààrọ̀ ṣọ́ọ̀ṣì tóun lọ tẹ́lẹ̀ sí tuntun báyìí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún wá rọ àwọn tọkọtaya ọ̀hún pé kí wọ́n ṣe sùúrù kí wọ́n padà lọ sílé láti lọ́ọ́ fẹ́gun òtòlótò ọ̀rọ̀ ìjà tó wà láàrin wọn ó wá torí ẹ̀sùn ìgbẹ́jọ́ sí ọgbọ̀njọ́ oṣù kínní ọdún 2024 yìí adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.